Al Madina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ ẹ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. Al Madina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní secondary láàyè ààyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dán mọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyì àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for swaying the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area ògbómọ̀ṣọ́ Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Al Madina schools at gmail.com or call 0032 85 0466. Madina schools, Papa Bede area, Ogumacho, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير Marina آمين عن كين الواقع káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ìjọba ìdánilẹ̀ òfin islam medina center pápá abẹ́rẹ́ ní ògbó ọ̀ṣọ́ ìṣàgbàtẹ̀rẹ̀ abẹ́ aláàfíà àbíṣàlẹ̀ ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa. Ah, ọ̀làdùnmí ló kọ́ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú wa sheikh dr sharafuddin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimedina center pápá abẹ́rẹ́ ní ògbó ọ̀ṣọ́ ayakunla sheikh ẹ káàrọ̀ sórí ètò sà lónìí ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n zolikẹ́rìdà 1446 ah ọkọ̀ mọ̀mọ́ wa kò náà ni ìbéèrè tí ẹrú Allah kan béèrè lára àwọn ọmọ ìyá tí ó ń bẹ ní asaudiya fún iṣẹ́ hajj lọ́wọ́lọ́wọ́ wọ́n ní bí àwọn ṣe wà ní asaudiya lọ́wọ́lọ́wọ́ báyìí fún iṣẹ́ hajj táwọn ti ṣe ọmọrọ́ tí àwọn bá fẹ́ ṣe ọmọrọ́ fún òbí àwọn náà wípé ṣé àwọn tún padà sí ní kóòtù láti lọ dàníyàn ni àbí báwo ni àwọn ṣe àbí ò nílò káwọn padà sí mikot ìbéèrè kejì wọ́n ní irú àwọn ìwé wo ni ṣẹ̀ríà ẹ̀sìn Islam gbà yìí pé a lè ronú fi ọpọlọ ara wa kọ gbé kalẹ̀ kì í ṣe ìwé kíkọ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni wọ́n gbà lérò ṣùgbọ́n àwọn ìwé tó ní ṣe pẹ̀lú bóyá western education bí àwọn eré oníṣe drama prose àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ èkejì ẹ̀kẹta broda taofik abdulrasaq wọ́n ní ojú wo ni ṣẹ̀ríà fi wo bí àwọn ọmọ ìyá tí wọ́n wà nídìí àtìbù nábáwí tí wọ́n máa ń ṣètò ìdánilẹ́kọ̀ọ́ sẹ́mínà ṣe máa ń gba owó sẹ́mínà náà lẹ́yìn èyí wọ́n tún wá máa sọ fún àwọn tó ti gba ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún kọjá tán wípé àwọn ò ní dáríjì wọ́n láyé àti lọ́run tí wọ́n bá gbé ẹ̀kọ́ táwọn tà fún wọn tí wọ́n bá gbé e hàn sí àwọn ẹlòmíì wípé ṣé ojú ẹni tí yóò sanwó ẹ̀kọ́ ọ̀hún ṣé ojú yóò já lóòótọ́ láyé àti lọ́run yìí tó bá gbìyàn sí àwọn ẹlòmíì láti fi ṣe wọ́n láǹfààní ẹ̀jẹ̀ ń darúgbà ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يعني تلو سيسا حج تسيبي حج تمتع قلنا له فاسي تباتي قاري عمراتي يما دلو دي يوم التروية أجوك جو من أصول الحجة هذا تسيبي مقبل إحرام مي فنسا حج لا تيبو بيوان tí جوكا مينه lẹ́yìn tó bá ti dà níyàn pé àwọn fẹ́ ṣiṣẹ́ hajj labbaika hajja ní ọjọ́ yìí Mínà òun náà ni wọ́n dojúkọ láti ọjọ́ kẹjọ oṣù Dhul-Hijja òun náà sì ní sí àjì tí bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀wò àsìkò tó ti wá wà Mẹ́kà lẹ́yìn ìgbà tẹ́yìn tẹ́ ti parí umrah yín fẹ́ẹ́ lè lo àǹfààní pé Mẹ́kà lẹ́wàá kẹ́ẹ̀tún gbé ìhàrámù ah, mi láti ṣe umra fún bàbá tàbí ìyá yín tí wọ́n ti ṣaláìsí. bẹ́ẹ̀ ni ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ jáde kúrò ní Mẹ́kà ẹ lọ sí mìkọ́tì tó súnmọ́ jù nínú àwọn mawaqit eléyìí tó súnmọ́ jù fẹ́ni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀nà ní lọ sí at mọ́sálásí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń pè ní masjidu Aisha ibẹ̀ lẹ́tì lọ gbé al-ihram ipe ẹ̀fẹ́ ṣe umra fẹ́ni tẹ́ ẹ̀fẹ́ ṣe fún kì í ṣe bàbá tàbí ìyá yín eléyìí ó jẹ́ tẹni tó fẹ́ ṣe umra fẹ́ni kan ti ṣaláìsí ẹni wo wo ni Islam gbà pẹ́ lè fi ọpọlọ gbé kíkọ rẹ̀ kalẹ̀ eléyìí tó ṣe wípé yóò dàbí ìwé tó ti pé èèyàn ronú kọ àròkọ kò sí nǹkan tó burú kọ ọkọ àròkọ àmọ́ gbọ́dọ̀ parọ́ torí pé islam ọgbà kọ parọ́ kọlà kò sí pọ̀ nsáwàdà nínú àdìtà ànábì muhammad sallallahu alayhi wa sallam onílà takdib walau kunta maziha kódà kò sí pàwàdà ló ń ṣe ọgbọ́dọ̀ parọ́ àwọn afẹ́ kọ nǹkan kan nínú àwọn ìwé ilé ìta máa ń kọ oríṣiríṣi kọ́ á jẹ́ àròsọ àmọ́ tó yẹ pé ògidì irọ́ islam ọ̀farama àròsọ tó ní rọ́nú tí ọ̀pọ̀ islam ọ̀farama irọ́ kan lọ́wọ́ bẹ̀ islam ọ̀farama islam takò ká parọ́ nítorí pé ò lè parọ́ sórí rẹ̀ ẹ̀kọ́ wo wa lọ fẹ́ kọ́ ọmọlàkejì látàrí pọ́ǹparọ́ kò sẹ́kọ̀ọ́ kankan tán lórí kọ́ńbẹ́ẹ̀. láwọn ẹni tó máa ń ṣètò ìṣègùn tó ń pè ní ìṣègùn lójú ọ̀nà bánabi sallallahu alaihi bó ti ṣe fi máa wá mùsùlùmí wọ́n á máa ṣe ètò ìlanilọ́yẹ̀ kọ́nilẹ́kọ̀ọ́ nípa àwọn ojúpọ̀nà tá a fi máa gbà ṣe ìtọ́jú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan rẹ̀ ní táwọn dámà ipe ọjọ́ ìlànà ti ànábì sallallahu wọ́n sì máa gbowó láti kọ́yàn nírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n bá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ yẹn wọ́n fi ààlà sílẹ̀ pé tá a kọ́ ọ gbọ́dọ̀ fi kọ́ ẹnìkankan ẹni tó bá wá lọ́ọ́ fi ẹni tá fi máa yìí tó bá fi máa yàn wọ́n ṣe ìpè fún lóríṣiríṣi ẹ̀sìn ni wọ́n ń kọ́ yín ní ẹ̀kọ́ ìwòsàn ní ìlànà tànàbì tànàbì náà ló ní ká ẹ máa ṣépè. Hmm lánàbí náà lóníkẹ́ ẹ máa fi kún pé ẹ ń bá fi ní táwọn fi mà yí mẹ́lòmíì báyìí báyìí ni ó rì fún ẹ mọ̀ pé ẹ̀kọ́ gbígbé ẹ̀kọ́ pamọ́ kò sẹ́kọ́ láǹfààní gbígbé ẹ̀kọ́ pamọ́ kò sẹ́ni tó mẹ̀kọ́ láǹfààní torí pé gbogbo ń tẹ bá mà láyé ayé lọ́mọ tẹ́yìn bá ti kùnà láti fi ń tẹ́ ẹ mà sọwọ́ sẹ́ni tí ó mọ̀ kó tó di pẹ́ ẹ lọ ẹ lọ tó ń ti ń ẹ mà ni. Hmm. àǹfààní wo la wà bẹ̀ fọmọ ara yìí ẹnìkan ti kú nìsín ó ní mà títí títí títí àmọ́ kò fi kọ́yàn hmm. wọn á kọjá gbára sàárì rẹ̀ wá sọ pé ọjọ́ olùmọ̀láyé rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò fi màyàn hmm. kí láǹfààní tó wà bẹ̀ sẹ́yìn wá fẹ́ fi ìmà màyàn ẹ̀ wá ń fi òtélé pé kò gbọ́dọ̀ fi màyàn tó bá fi lè kọ́ ẹnìkan báyìí báyìí ni ó rí fún sànàbí náà ló ní a máa ṣe pé ànábì tó sọ pé lè ìsẹ̀lẹ̀

ẹni ìsìn ọkàn lè dálé iṣẹ́ kan lẹ̀ kọ́kọ́ gbogbo tó wù ọ́ sára ògiri ṣùgbọ́n gbà tá a wọ̀ bẹ̀ a rí i pé irọ́ lásán ni gbogbo ń tẹ́ kọ́ ẹ kàn kọ́ ni láti ráwọn èèyàn tú jẹ tó bẹ́ẹ̀ náà ni tó bá sọ pé àtúbù nàbàwí bọ́lá ti jẹ́ àtúbù nàbàwí tó á pépè lọ́ba dé tó ń ti kọ́ pọ̀lọpọ̀ ń dá ń pè ní tíbù nàbàwí nǹkan kì í ṣe tíbù nàbàwí kì í sọ̀dọ̀ ànábì lọ́gbà wa hmm. hmm. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àfọpọlọ kalẹ̀ ni. Hmm omi sì ní í ṣe pẹ̀lú ìtọ́jú lójú ọ̀nà táwọn lárúbáwá ń gbà nínú hmm. àṣà àtìṣe tiwọn àwọn àtúnṣe wa jẹ́ lànà tànàbì omi náà gan kọ́rínkọ́dí ni so kákàkàkì sára àbúrò fi pé kún ìtumọ̀ ìpéhùn ó ní pé àwọn ti sọ à ń lani lọ́yẹ̀kọ́ni lẹ́kọ̀ọ́ lórí àwọn ojú ọ̀nà táwọn ọmọ yìí dọ̀nà jẹ́. Hmm. tí wọn náà bá wọn gbà tí wọn náà bá ń kọyàn ọmọ dínà má wọn níbi àti pé táwọn bá tún polongo pé èèyàn àádọ́ta làwọn tún fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yìí èèyàn mẹ́wàá ò ní wá hmm. torí pé ìwọ ti sẹnu gbóró kọ́ wọn pé kí ni wọ́n kọ́ yín gbogbo ẹ̀ náà bí hmm. torí ẹ tó bá pé ilé ẹ̀kọ́ bá ṣe wípé kọ́ ọ gbọ́dọ̀ kọ́ o ò ní tàkà tọ́sọ pé nítorí ọkọ̀ tó bá fi lè kọ́ yẹn kò ní dáa fún. a ah, kò sí. jazakumullahu kullu khair sheikh zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six fáwọn tó ń bẹ ní nàìjíríà lẹ́ẹ̀kan sí zero eight zero eight five six seven seven seven two six fáwọn ń bẹ nílẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine eight plus two three four eight zero eight three two nine three eight nine eight. ẹ pa rédíò yín o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. tó kàn yọ ọdún pé. báyìí láti. láti ibo. láti èkó. ọyọ ẹjọ ya pápápá ẹjọ ya. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà kọ́ńdẹ̀ à ń tún lọ́wọ́ ni tó a ṣe ní ó yẹ kí ilé kí mọ́mù ti ilé kí mọ́mù ti dìde mọ́mù wa lọ jókòó tó ìgbà tó jókòó tán ìgbà lẹ́yìn ìgbà tá a fẹ́ sọ yẹn la pé àdúgbò ẹ̀kọ́ fi tó yẹ kó sálámọ̀ lẹ́yìn ìyẹn náà kó wá ṣẹ̀ wá kó wá ṣẹ̀ wá sọlẹ̀ kó fi tán yìí mm-hmm, mm-hmm. mọ́mù wá síbẹ̀ tó ó. ìgbésọ̀ bá láti yín jẹ́ ìgbésọ̀ bá láti yín jẹ́. Uh, no mistake tí ìmọ̀ mi ṣe ni pé ó yẹ kó san ìwọ̀n padà nǹkan tó yẹ kó fi san òun yẹn padà ni ó yẹ kó forí kọlẹ̀ lẹ́yìn sálámọ̀ ó yẹ kó kọ́ sálámọ̀ kó wá ṣẹ̀ wá forí kọlẹ̀ lẹ́yìn ẹ ìmọ̀ mi wá nígbà tí ìmọ̀ mi fẹ́ san yẹn padà ìmọ̀ ò tó bẹ́ẹ̀ yẹn ó kò forí kọlẹ̀ lẹ́yìn Sàmàlékún. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó kàn yọ sí ń pè. Orúkọ mi ni Lukman láti Canada. Ìbéèrè yín. Ẹ̀gà ìbéèrè mi pé alákọ̀ọ́kọ́ ẹjọ́ ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún ọmọbìnrin Mùsùlùmí láti máa ṣe bísínẹ́sì bíi àǹtà irun bíi wig nkankan tàbí títa perfume bíi body spray perfume nkankan bẹ́yẹn. So alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹjọ́ ó dákun àwọn nǹkan tá a máa ń sọ lẹ́yìn tàbí àwẹ̀ nínú inú washroom ni o àbí àṣàlọ́lá nínú bathroom hmm. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká máa ṣe ká ṣe àwọn àṣàlọ́lá ìlàlílà tá a máa ṣe nínú bathroom yẹn àbí a máa jáde ìta ká tó ṣe àwọn yẹn nínú bathroom. Ẹ ẹ jọ ìmúdúgbà gbé nìkan ṣẹjọ yíyọ zakat mhm. ẹ̀jọ̀ ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn fún bí ẹni tó jẹ́ bí òbí ẹni gbá bàbá àti ìyá nínú zakat tí wọ́n máa fẹ́ yọ tàbí òbí bàbá ìyàwó èèyàn náà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn fún àwọn náà nínú zakat tí wọ́n máa fẹ́ yọ òbí tó bíyàn gẹ́gẹ́ bí ọkùnrin àti òbí tó bí ìyàwó èèyàn lóbìnrin. alhamdulilayi salaam wa a sọ̀rọ̀ yìí pé nínú tàbí ṣe ó ṣàlékún nínú rẹ̀ àwọn wa ń wò pé ńgbà tó sálámà ńgbà tó bá sálámà ẹ kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n kàkà kí ìmáàmù ó forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ńṣe ló forí kanlẹ̀ kó tó sálámà ṣé nǹkan ò ti ṣe sọ láti wà kò sí wàhálà ibi tó ti yẹ kí ìmáàmù ó forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà tó bá forí kanlẹ̀ kó tó sálámà kò sábòrò ń bẹ̀rù torófin ṣẹ̀rí àtọ́ka sí pé ìforíkanlẹ̀ ìgbàgbé téèyàn bá tún gbàgbé nínú ọ̀nà wọn kì í ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé fún ìforíkanlẹ̀ ìgbàgbé torí de eléyìí báyìí a rí i pé ìmáàmù Malik rahimahullah àwọn sọ pé gbogbo àfikún tó bá fi lè wáyé nínú sọ̀lẹ́ ńṣe láàmú àforíkanlẹ̀ fún lẹ́yìn sí sálámù yàtọ̀ sí gbogbo àdínkù. Si tó sì pé ká tó sálámà láàmà forí kanlẹ̀ fún. nínú gbogbo àwọn ọ̀rọ̀ táwọn fuqaha tí wọ́n sọ nípa àwọn àyè táti máa forí kanlẹ̀ fún gbàgbé ọ̀rọ̀ ẹni tó tẹ̀wọ̀n jù nínú eléyìí wọn náà ní ti ìmáàmù Malik rahimahullah yàtọ̀ sí àyè ibì kan pé téèyàn bá ṣe iyèméjì nínú sọ̀láàtì rẹ̀ tó bá ṣe àtúnṣe sọ̀láàtì ń tán ṣé yóò forí kanlẹ̀ kó tó sálámà ní àbí lẹ́yìn sí sálámà alimami malik wọn ní lẹ́yìn sí sálámù èyí tó dọ́gba jù ní ká tó sálámù ṣùgbọ́n tẹ bá wo ìforíkanlẹ̀ gbàgbé gan-an fúnra ara rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló wà lọ́dọ̀ alimami abu hanifa rahimahullah wọn ní gbogbo gbàgbé pátá ìsàdínkù ìsàfikún ìṣe látàrí iyèméjì gbogbo ẹ̀ lẹ́yìn sí sálámù lọ́dọ̀ aṣàfihàn gbogbo ẹ̀ pátá korongodo ká sálámù lọ́dọ̀ ahmadu ibn gbogbo bí tí anabi sallallahu alaihi wasallam irú gbàgbé tó mú forí kanlẹ̀ kó tó sálámà tó bá ti wá àwọn náà forí kanlẹ̀ ká tó sálámà irú gbàgbé tó mú forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà tó bá ti wá á forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà àmọ́ gbogbo èyí tó bá jẹ́ wípé kìí ṣe ọ̀kan nínú ìtọ́sẹ̀lẹ̀ sànàbìrì àjẹpẹ́ ká tó sálámà ilé hmm. ìjọrọ̀ Ahmad ibn Hanbal nígbà rí Dawud al àwọn Zahiriya àwọn tó pàmò forí kalẹ̀ ká tó sálámà gbogbo bíi táwọn fi forí kalẹ̀ fún olùgbàgbé bẹ́ẹ̀ ká tó sálámà a máa forí kalẹ̀ lẹ́yìn sí sálámà fáwọn arú gbàgbé táwọn ti ti torí irú rẹ̀ forí kalẹ̀ lẹ́yìn sí sálámà tí ń ta wá gbàgbé ṣàfikún àbádínkù rẹ̀ nù sọ̀lá tó bá ti ta kọ̀ọ̀kan nínú ìtọ́sẹ̀lẹ̀ sáà béèrè òní forí kankan kalẹ̀ hmm. eléyìí lọ́rọ̀ àwọn Zahiriyya Imam Malik lọ́dọ̀ gbàjù hmm. ṣùgbọ́n tí bá wò wò ní ó yẹ kó forí kanlẹ̀ lẹ́yìn tí sálámà ṣùgbọ́n forí kanlẹ̀ kó tó sálámà kò sí bó ṣe lè ṣàtúnṣe mọ́ Allah ọgbà hmm. kò sí wàhálà hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó béèrè láti Canada wọ́n ní obìnrin mùsùlùmá tó lè máa ta irun tí wọ́n máa gbé sórí irun tí wọ́n máa gbé sórí bíi fìlà hmm. ìyẹn wíìgì kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin ṣàríyà torí pé irun tí wọ́n máa gbé sórí yìí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé la'ana Allahu al-wasila wal ẹni tí ń bá wọn fi rún kùn àtẹni tó tọrọ kún ọbọ̀ ń fi rún kùn Allahu làánà o. Hmm. ẹ wo afirun kùn ó lè jẹ́ pé gagarun ẹyọ kan iná ni wọ́n mú irun míì ni wọ́n fi kún kó lè gùn ju bó ti ṣe máa lọ hmm. olúwa yóò ti torí rẹ̀ làánà ẹni tó ṣe hmm. yóò sì làánà ẹni tó gbórí kalẹ̀ tán bá ṣe. lọ́wọ́ á gbogbo <laughs> odidi wíìgì tó bá gbé sórí rẹ̀ abẹ́ làánà náà lèèyàn wà torí ìdè eléyìí báyìí àgbọ̀dọ̀ ta wíìgì àgbọ̀dọ̀ ra wíìgì àgbọ̀dọ̀ gbé wíìgì sórí. Hmm. gbogbo ẹni tí ń sì ń gbé wíìgì sórí òun náà mọ̀ pé rọ́ọ̀lù ń pa hmm. kò bùkátà kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ sọ fún un nítorí pé ẹni tí ń ṣèké òun náà mọ ara rẹ̀ ló pòrọ̀ nísìnyí irun tó gbé sórí kìí ṣe tiẹ̀ tí ẹnìkan bá mọ́wọ́ lọ bẹ̀ má bàa rí bọ́ hmm. irun tó lù wá fi fún ọ ẹnìkan kìí sọ pé má bàa rí bọ́ torí pé ó dì mórí ni hmm. eléyìí àgbè sórí ni láti tàwọn èèyàn jẹ hmm. láti sọ pé àrí bá àti ṣe rí hmm. láti sọ pé àjẹ bá àti ṣe jẹ láti sọ pé àrẹwà ju bá àti ṣe máa ní rí rẹwà lọ irọ́ gidi ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé mi máa fi wíìgì sórí mi máa lò nínú tí olúwa máa fi làánìyàn ni torí rẹ̀ kò tọ́kọ́jẹ́ pé wọ́n lọ́ọ́ ta ọ̀làwọn kò wọ orílẹ̀-èdè lóríṣiríṣi àwọn arún ìrùn onírun tí wọ́n ti fi ya fìlà àwọn wàá débi fìlà ìwádìí tún fi hàn wá wípé ọ̀pọ̀lọpọ̀ wíìgì tẹ́rí yàtọ̀ sí pé olúwa ọ̀la náà ti máa ń lò ọ̀pọ̀lọpọ̀ ọrùn tí wọ́n fi ń ṣe wíìgì láyé wọ́n máa ń kójọ ni nídìí à ń bọgi à ń bọ̀ pẹ̀ tàwọn India so ọdún kan wà tó máa ń ṣe fáwọn òòṣà wọn tó yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn obìnrin tó ní irun tó rẹwà lórí ni wọ́n ti máa gé irun orí wọn. so wọ́n bá wọn wọ́n bá wọn gé irun orí wọn débi ẹ̀ bá a pé wọ́n fà hmm. àbí ká ló clipper kó jẹ́ nàmbà zero. so wọ́n gé gbogbo irun orí wọn bọ́lẹ̀ ó ní wọ́n tún wá tuntun ṣe ní àwọn ilé iṣẹ́ lóríṣiríṣi tí wọ́n wá rọ́ tí ó dàbí fìlà hmm. táwọn obìnrin tí wọ́n máa kó ránṣẹ́ tí wọ́n ní gbogbo àgbáńlá yìí wọ́n ní ṣé obìnrin lè máa ta lọ́fíńdà bẹ́ẹ̀ ni kò sí tó burú mẹ́ ó lè ta lọ́fíńdà tó ti pé òfin ẹ̀sìn Islam gbà pé tóbìnrin ọba jáde ilé rẹ̀ kó lo lọ́fíńdà tó ṣùgbọ́n kò sí tó burú kí wọ́n tà nítorí pé ẹni tí ó rà tó tó bá pélé rẹ̀ ló ti fẹ́ lò nǹkan lóbìnrin tó bá gbọ́kọ rẹ̀ ló fẹ́ lò fún kan lóbìnrin Islam ọ̀bẹ ọ pé tóbìnrin bá ra lọ́fíńdà kọ́ máa fi lérè pé sẹ́ẹ̀ máa lo lọ́jà ni hmm. rárá ìwọ lọ ra lọ́fíńdà bó bá ti wọ́ kó ló kọ̀ọ̀kan mi hmm. kọ̀ọ̀kan mi eléyìí jẹba wọ́n ní àwọn tí ẹ̀sìn Islam tó ní ká máa wí nígbà tá a bá sàlù àlá ṣé tábàjẹ́ pé ní ààyè ilé ìwẹ̀ tá a ṣe má lè gbẹ̀ làbá ti ń sàlù àlá ṣé ìgbàláyè sì wà fún wa pé ká máa wí àwọn gbólóhùn náà bí tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá tá a sọ bísímìlà tá a bá parí àlùwàlá tá a sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ìgbàláyé wà pé ká sọ ní irú àyè bẹ́ẹ̀ ìgbàláyé wà fún pé ká sọ bísímìlà ní ìbẹ̀rẹ̀ àlùwàlá nítorí kò sí bá ṣe fẹ́ ṣe tá a ṣàlùwàlá ṣàlùwàlá ọ̀jẹ̀ kọ́ lálàáfíà léyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ àfi kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà ṣùgbọ́n tí a bá ti ṣe àlùwàlá tán ẹ̀yin ẹ jáde ẹ jáde kúrò láyè kẹwàá كواس أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أو دي تريك أنفاني àǹfààní wà fún yín pé kẹ́ jáde sọ الله kò sáǹfààní fún kẹwàá máa tàlùwàlá káwọn ní bísímìlá yẹn ó síwájú àlùwàlá yẹn ẹlẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́. wọ́n láwọn lówó àwọn fẹ́ yọ zakat bàbá àti màmá àwọn káwọn lè fún wọn ní zakat àwọn bàbá àyàwó ìyá àyàwó káwọn lè fún wọn ní zakat àwọn bàbá wa tó bí wa màmá wa tó bí wa sàrà kò gbọdọ̀ jẹ́ pé ńlọ́wà láàrin wa àtàwọn o hmm. bàbá wa màmá wa ètò sàrà lọ́ọ́ máa fún wa o wọ́n tọ́jú bàbá rẹ̀ sàǹsàn wọ́n hmm. tọ́jú ìyá rẹ̀ ní pàápàá ìwádìí pé wọ́n máa kó sàrà fún wọn zakẹ́ wọn yìí fún bàbá wọn kì í fún màmá wọn kì í fọ́mà hmm. bẹ́ẹ̀ ni wọn kì í fún yàwó gbogbo àwọn ẹni tó jọ́nà yẹn lórí wa pé ká bọ́ wọn ká tọ́jú wọn tí wọn ò bá ní àní jẹ́ pé zakatu la máa fa wọn hmm. torí ẹ̀ àmọ́ bàbá ìyàwó yín ìyá ìyàwó yín wọ́n lẹ́tọ̀ọ́ sí bàbá ìyàwó yín ìyá ìyàwó yín wọ́n lẹ́tọ̀ọ́ sí ẹ̀gbọ́n yín àbúrò yín ọlẹ́tọ̀ sí ọmọ ẹ̀gbọ́n yín ọmọ àbúrò yín ọlẹ́tọ̀ sí hmm. ẹ̀gbọ́n bàbá yín àbúrò bàbá yín ọlẹ́tọ̀ sí ẹ̀gbọ́n ìyá yín àbúrò ìyá yín ọlẹ́tọ̀ sí hmm. ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ àbúrò bàbá yín àbítẹ̀gbọ́n àbọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n àbábúrò ìyá yín gbogbo àwọn eléyìí lẹ́tọ̀ sí hmm. kẹ wá fún àwọn tọ́jú mọ̀lẹ́bí yín tẹ́ ẹ lè fún tí wọn kì í ṣẹni tọ́jọ́ràn ẹ̀ lẹ́yìn lórí kẹ́ náwó lé wọn lórí tí wọn ò bá lè dábùkátà wọn gbọ́ kẹ fáwọn ní zakat ló lórí ju kẹ fara ta lọ. Hmm. torí pé anabi sallallahu alaihi wasallam ó ní zakat àbí sàrà tá a bá ṣe fún mọ̀lẹ́bí yóò máa jẹ sadaqatun wa sila hmm. yóò máa jẹ pé a ṣe sàrà àtúnṣokùn ẹbí pọ̀. yàtọ̀ sí ìtàbá fara ta lásán yóò máa jẹ sadaqa lásán ni. Hmm. zero eight zero eight five six seven seven seven two six zero zero eight five six seven seven seven two six àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà tí olùjáwí. hello. hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu kan yóò ti ń pè. Ah, rasheed ló ń pè o láti Philadelphia. Ah, question tó ń ṣe kò question bíi méjì àwòkẹ́ tó fẹ́ question náà mẹ́fà já question mhm. alákọ̀ọ́kọ́ ni wípé mo lọ sí mọ́ṣáláṣí kan wọ́n wá ń ké sóra tó ń ké lọ́wọ́ wọ́n wá dárúkọ prophet mohammed wọ́n dárúkọ yìí tó wá yà mí lẹ́nu pé gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ṣe wọ́n ṣe sallallahu alaihi wa sallam lórí ìran ní ìwà mọ̀mílú nọ́mà ní lákòókò. ẹ̀rọ ti tá à ń ṣe tàbá fẹ́ ka sóra tó bá ti ṣe bísí mi láì mi reason behind it náà nìyẹn náà and then the last one wípé arábìnrin kan wà níbi ó fẹ́ ọkọ bẹ̀ òun dá láwọn lórí kí ó dáadáa bẹ̀ ọkọ ẹ̀ ò dá láwọn lórí kí ó wá bí nílé rẹ̀ pé ṣé òun lè máa lead ọkọ òun because kọ́ ẹ̀ṣẹ̀ gba Islam kò tí ì pé ṣé òun lè máa lead ẹ̀ nínú òun táwọn bá fẹ́ kì í pé ṣóbìnrin ó wà láwọ láti lead ọkọ. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wabarakatuh. الحمد لله ثم بعد رقى النبي محمد صلى الله عليه وآله وسلم إنه كيو تان كان صلاة بيكي ماماك محمد رسول الله والذين معه الشداء على الكفار أبي وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أتباع بالغ sá sọ pé sallallahu alayhi wa sallam àbá àní sọ pé sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ wọn bẹ nínú wọn àwọn tó ń sọ pé a lè wí ní gbogbo sọ̀láàtì tá a máa ń ṣe ó sì ń bẹ nínú wọn tó ń pé sọ̀láàtì tó bá jẹ́ náfìlà nìkan láti lè sọ pé sallallahu alayhi ṣùgbọ́n ó wá lọ́dọ̀ al-imam ibn al-qayyim ta'ala nínú tírà àwọn jala'ul afham. في فضل الصلاة على خير الأنام nínú tíra yẹn wọ́n ṣàlàyé àwọn شريعة tó fi ṣẹ̀ríyà tó ti tọ́ka sí palẹ̀ máa ṣe as-salatu fanabọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn àyè pọ̀ ọ̀kan nínú àwọn àyè yìí oní tó bá dárúkọ rẹ̀ nígbà tá a wà nù sọ̀lá kò bá àjáyè tá a ti máa ń ṣe as-salatu kò bá àtìjáyè tá a yìí ti ṣe as-salatu hmm. eléyìí tó túmọ̀ sí pé tá a bá gbọ́ tán sọ pé Muhammad a sọ pé sallallahu alayhi wa sallam òfin ṣẹ̀ríà wa fi yé wa pé gbólóhùn tó ṣe pé ṣẹ̀ríà gbà wá láyè ká wíru rẹ̀ tẹ́lẹ̀ náà nínú sọ̀lá tá a bá wá wíru rẹ̀ láyè tí ìsáyè rẹ̀ wíwí rẹ̀ kò lè bá sọ̀lá ti jẹ́ hmm. ètò túmọ̀ sí pé mo wà lórí òkú ni mo gbọ́dọ̀ sọ pé Muhammad ma sọ pé sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lórí ìforíkalẹ̀ hmm ṣùgbọ́n tó bá sọ sallallahu alaihi wasallam yẹn kò bùkátà kó gbọ́n sókè hmm. èyí tá pé àwọn èèyàn ń ṣe ní kíláàsì tí gbogbo wọn jọ gbọ́n sókè àìmọ̀kan ni hmm. ẹ̀ bùkátà láti gbọ́n sókè èèyàn sọ sallallahu alaihi wasallam èmi ọ̀sọ̀ tèmi láì jẹ́ pé oníkálukú wa máa ń tẹ́nìkan wò eléyìí ń jẹba ẹ wá ní kí ló dé tó fi jẹ́ pé tàbí máa ń ṣe a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn fuqaha tó yàtọ̀ sí alimami shafi'i shafi'i rahimahullah àwọn sọ wípé tábà ti kí ó jákè kí ẹ bá ti máa ń ké gbogbo áyà jákè bẹ́ẹ̀ náà láka bisimilahi rahman rahim jákè ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́yọ́kù ọ̀nbẹ nínú ẹni tó láàánú ṣe bisimilahi rárá gẹ́gẹ́ bíi alimami malik ó sì ń bẹ nínú wọn àwọn tó ń sọ pé a ṣe bísímìlà ṣùgbọ́n àbájáde ìwádìí òun náà ní pé a ṣe bísímìlà ṣùgbọ́n bí táàtì tí ó jákè jẹjẹ láwù. Hmm. torí pé àwọn ẹ̀rí tó wá ó fi hàn wípé àwọn sọ̀hábà mi wọn ò sọ pé ànábì máa ń bẹ̀rẹ̀ kéwù rẹ̀ tí bá ń ké lórí sọ̀lá pẹ̀lú bísímìlà àwọn sọ̀hábà mi gẹ́gẹ́ bó ti wá lọ́tọ̀dọ̀ Abu nínú hadith tí al Ibn Khuzaimah tó gbé jáde nínú sahihi rẹ̀ wọn lábò Huraira níwájú àwọn sàhábà tí wọ́n lọ bíi méjìdínlógún hmm. wọ́n sọ fún wọn lọ́jọ́ kan pé èmi ni mo máa sọ láti ṣe jù gẹ́gẹ́ bíi sọ láti ànábì sallallahu alaihi wasallam láàrin gbogbo yín àwọn sàhábà ò sì bá já ń pátá hmm. wọ́n sì ní kó ṣe káwọn rí gbàtọ́ wá débi tó ti fẹ́ ka kí ó ní bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin títí délẹ̀ àwọn olùmọ̀ràn sọ pé ó fi hàn nípa ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe bisimilahi rahman rahim síwájú fatiha hmm kìí kan gbóhùn sókè pẹ̀lú wíwí rẹ̀ ni lójú ọjọ́ pé ìtọ́pọ̀jù nínú àwọn ahadith eléyìí tó wá nípa abánabi ti ṣe máa ń ka kí wọn kì í mẹ́nu bá pánabi máa ṣe bísímìlá hmm. àmọ́ àwọn sọ bísímìlá ní jẹ́jẹ́ láì jẹ́ pa gbóhùn sókè hmm. eléyìí jẹba wọn. wọ́n ní obìnrin kan òun ti gba Islam ṣáájú ọkọ rẹ̀ ọkọ kò wá mọ kéèké bí ìyàwó hmm. ǹjẹ́ ìyàwó ó lè máa ṣe lè má mú fún ọkọ bí wọ́n ní ǹjẹ́ ìyàwó tó lè máa ṣe lè má mú fún ọkọ bí rárá o islam kò fààyè gba obìnrin láti jẹ́ ìmáàmù fún ọkùnrin torí ẹ̀ ọkùnrin kan só obìnrin kan ò lè ṣe ìmáàmù fún hmm. jàmá ọkùnrin obìnrin kò lè ṣe lè máàmù fún wa hmm. bẹ́ẹ̀ ni jàmá tó ṣe àkójọpọ̀ ọkùnrin àtobìnrin obìnrin kò lè ṣe lè máàmù fún wa. ǹjẹ́ tó wàá lè ṣe lè má mú fún jàmá obìnrin ọ̀rọ̀ méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ hmm. eléyìí tó dọ́gba jù ni pé inṣàlá ó lè ṣe ìmáàmù fáwọn àjàmá obìnrin hmm. ó lè ṣe ìmáàmù fáwọn àjàmá obìnrin nìkan tó ṣe pé kọ̀sọ́kùnrin nínú wa hmm. àmọ́ pé ni kò sì kí ó kà ṣe lè lábẹ́ òfin ọkọ yìí tí òun fati ake tí ọba ti mọ fatiha ké yóò máa ṣe subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah yálà nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi mẹni tí ọmọ fatiha ké tó sì ń gbìyànjú àti máa ké tí ò ti máa ké sọ gbólóhùn tí ọmọ wí kò tí ẹ máa kankan wí kò máa fatiha wí kò sì máa subhanallah walhamdulillah náà wí yóò dúró lórí sọ̀dá yóò máa ja hán yóò máa ja hán wúyẹ́ láì jẹ́ pé ń fi ń wí nǹkan kan hmm. lódì wọn tí ó fi ké fatiha tó bá jẹ́ pé bùkátà súra lódì wọn tí súra ó fi tẹ̀lé tó bá ti ṣe báwọn ti tó torófin ṣẹ̀ríà náà ló sọ pé al-maysur la yasqutu bil-ma'sur ìntọ́ba rọrùn ṣe àkíyèpátì nítorí ètí òṣèjì. Hmm. jazakumullahu kullu khair fi dunya wal akhirah. ẹ̀lẹ́ ah, orúkọ yín o. asalaamu alaykum wa rahmatulah ibrahim ló ń sọ̀rọ̀ láti united kingdom. ìbéèrè yín wa aleykum salaam. ìbéèrè mi ni pé ah, ní mọ́sálásí wa níbí so a kírun ní àná ah, mm-hmm. ìrun asir imam tó kírun ó. àwọn jamaat subhanallah ṣùgbọ́n bóyá ìmáàmù ò gbọ́ ni àbí pé ìmáàmù ò wò pé bóyá àwọn pé so ìgbà tó wá kírun tán so àwa sọ pé irun yìí lé pàtí ìmáàmù sálámà tán so at the end of the day ìmáàmù náà wá padà gbà pé tọ irun ń lé tó wá la máa kírun a máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹnu ni because ìgbà tó ń ti lé irun yẹn so a máa ṣẹ̀ tún gbogbo irun yẹn kí ni so àwọn kan wá sọ pé ó kàn yẹ ká ṣe sùjúdù méjì ká fi ṣe ẹ̀sìn yẹn sùjúdù sáwìn so bọ̀ ìmáàmù yẹn ìmáàmù ò gbà ó ní a máa ti ṣe pẹ̀lú ìyẹn ni. náà so mo wá ní kí n bè lọ́wọ́ dọ́kítọ̀ pé ṣé n tí màá ṣe right. alhamdulilayi ẹni tó bá ṣe àlékún nínú sọláàtì rẹ̀ àṣùbà oṣù rákà mẹ́ta sọláàtì bọ́hùr àti asr oṣù rákà márùn àbí jù bẹ́ẹ̀ lọ magrib oṣù rákà mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. báwo ni ó ti fèsè ní kí a tó bá ti rántí yóò dá àlékún yẹn dúró yóò ṣe tàṣàhùdì yóò sálámà tó ti wá sálámà yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó tán irú nǹkan tó ṣẹlẹ̀ sí yín nǹkan tá ṣe náà ni pé ìgbà tí ìmáàmù ọ̀mà ara àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ táwọn subhanallah subhanallah tó bá ṣe tó e. àjẹ́ pé yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tí ó bá yé ẹnìkan nínú yín òun yóò ṣe ìrànlọ́wọ́ níbi àti gba sọ láti gbogbo jàmáà lẹ̀ gbọ́fẹ́ kó ṣe pé sọ láti tiẹ̀ lè bàjẹ́ bá àti ṣe àlékún nínú sọ̀lẹ́ ẹ̀ hmm. kàkà kọjá pé mẹ́rin la ṣe ó ti pé márùn báyìí ìmáàmù wa forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà èyí tí lè máàmù yín sọ pé òun ṣeun kò sí lákọọ́lẹ̀ nínú fọ́k pé nítorí pé mo ti gbàgbé ṣe àfikún nínú sọ̀lẹ́ kò sọ́nà àtúnṣe ju ká túnṣe lọ à ẹlẹ́yìn òṣùnú fọ́k nítorí wà nínú fọ́k òun náà ni pé ní kíá tí wọ́n ti rán létí òun yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lọ́ba tán lọ́dọ̀ àwọn fuqaha bíi Abi Hanifa àwọn sọ pé yóò fi kan kùn kò lè jẹ́ mẹ́fà gbogbo ẹ̀ kò dọ́gba ìtọ́dọ́gba náà ni pé a kì í tẹ̀síwájú nínú àṣìṣe nígbà tá a ti mọ̀ yín pé àfikún la ṣe fẹ́lẹ́ yìí tó bá pé ìdó la wà á lọ sí ìjókòó lẹ́ẹ̀kan náà tó bá pé rúkó la wà á lọ sí ìjókòó lẹ́ẹ̀kan náà tó bá pé forí kanlẹ̀ la wà á pàtì á jókòó lẹ́ẹ̀kan náà á sàlámà á sì tashahhud á sàlámà tó bá tó á sàlámà tán á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì. lẹ́yìn ìjà bó ṣe jẹ́. jazakumullahu khairan sheikh jẹ́ kí n máa fi tó wa létí ní bí a ti ń tàn máa sọ̀látùlẹ̀ àyíd ilẹ̀ hadiya bí ibn láì tí aláìjẹ́ ká máa fi tó wa létí pé sọ̀látùlẹ̀ àyíd yóò wáyé ní àdúgbò tí a ń pè ní àgọ́ ládojúkọ civil defence office ní testing grant nílùú Ògbómọ̀ṣọ́ láago méje ààbọ̀ àárọ̀ lọ́jọ́ ọdún iléyá tó ń bọ̀ lọ́nà yìí à ń bí Allah subhanahu wa ta'ala kó ṣọ àjùgbà náà lọ kó jẹ́ kó ṣojú ẹ̀mí kó dẹ̀ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ aago méje àbọ̀ àárọ̀ òun náà ni yóò wáyé bí idhnillahi ta'ala bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé níṣe òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé bí idhnillahi ta'ala yóò wáyé ní ní ìfẹ́lódùn community yóò wáyé ní ìfẹ́lódùn community òkè baálẹ̀ òṣogbo òun náà ni yóò ti wáyé bí idin láì jàálá níbi tí àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn islam sheikh dr sharafuddin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Medina center àpapọ̀ abẹ́dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ tí wọ́n ti máa dá a lẹ́kọ̀ọ́ ní dèdè ní dèdè ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù karùn-ún yìí òun náà ni yóò máa wáyé 2025 ah, kí Allah subhanahu wa ta'ala kó ṣọ́wájú ìgbà náà lọ. 08085677726 08085677726 plus 2348083293896. Al Medina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination is a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. Al Medina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde kindergarten, nursery, primary àti secondary láàyè ààyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyin gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of life easily reachable inexpensive for swaying the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Ali Madina Center, Papa Bede area, Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Ali Madina schools at gmail.com or call 0032 85 0466 Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day láfikún nípa ìdánilẹ́kọ̀ọ́ tí a sọ pé yóò wáyé ní òkè bálẹ̀ òṣogbo àkòrí tí wọ́n bá sọ̀rọ̀ lórí òun náà ni ìdí tí ó ṣe jẹ́ pé ó jẹ́ ìwọ̀ fún mùsùlùmí láti sọ pé òun kò ṣe islam ìdí tó ṣe jẹ́ ìwọ̀ fún mùsùlùmí láti sọ pé òun fi islam sílẹ̀ òun náà ni àkòrí tí wọ́n bá a sọ lé lórí ibi idin láì tí ara lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún yìí twenty twenty five láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ lókè balẹ̀ ìlú Òṣogbo àbí Allah subhanahu wa ta'ala kó bá a sọ àwọn olùmọ̀ wa ju ìgbà náà lọ kó sì síbẹ̀ kó sọ oníkálukú àwa náà ju ìgbà náà lọ bákan náà ètò pàtàkì ní tí a mà tí ó máa ń wáyé ní ọjọ́ kejì ọdún ẹ máa kọjá ọdún ìtúnu Ramadan àbí tiléyá bíyìnì láì tara ta máa ń pè ní ẹbáríkà ọdún yóò tún wáyé ní ọjọ́ kejì ọdún léyà ti ọ̀tẹ̀ yìí pẹ̀lú àkòrí tí à ń fẹ́ kí a lọ mọ̀ nípa rẹ̀ sílẹ̀ òun náà ni àwọn àṣeṣí tí ó tako àwọn àdìsọ́kàn Islam èyí tí mo mọ̀ wípé ó wà ní àwùjọ wa àti ọ̀nà àti yí padà àwọn ìṣesí tí ó tako àwọn àdìsọ́kàn Islam èyí tí mo mọ̀ kó wà láwùjọ wa àti ọ̀nà àti yí padà òun náà ni à ń fẹ́ kí a lọ mọ̀ nímúra sílẹ̀ de ètò pàtàkì ní tí a pè ní ẹbáríkà ọdún bí ibnillahi ta'ala asheikh dr sharafuddin gbadebo ọrọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti ìdásílẹ̀ alimọ̀dínà center àpapọ̀ abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ wà ń kalẹ̀ láti máa takoto àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan sí wa ah, nípa àkòrí tí a sọ yìí bíyìnbọn láyé ìtàlá bẹ́ẹ̀ ni àwọn ẹ̀bùn òun náà ń bẹ́ ń kalẹ̀ fún wa láti máa gbà ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah. ìbéèrè yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ni tí èèyàn bá fẹ́ yan zaka ṣé mo lè fi owó zaka rányàn lọ sí mẹ́ka. ọ̀dà. ẹ̀jẹ̀ ìyànjú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni mm-hmm. wípé. Family mi bàbá mi gbà tí wọ́n fẹ́ gbà tí wọ́n kú tó papòdà tó hmm. fámìlì mi èmi nìkan mo jẹ́ mùsùlùmí tààrà mo wá sọ fún wọn mo wá fi ń yé wọn pé orí tẹ mùsùlùmí mo fẹ́ sin bàbá sí gbogbo wọn wá fárígá wọn kọ̀ tí wọ́n wá sọ fún àwọn oníbà mi ṣe mo ti máa ti máa ṣèfẹ́ inú mi mhm. ṣé a lè sọ pé bóyá ìwà tí mo wò tí mi ò gbọ́ràn sí wọn lẹ́nu tí mi fẹ́fẹ́ inú mi tí mo tẹ̀lé sí ọlọ́run. níbo lẹ padà wá sí wọn sí níbo náà padà sí wọn sí. orí tẹ àwọn mùsùlùmí mo padà sí wọn sí àwọn fámìlì mi wọn bá mi ṣe mọ́ láti gbà yẹn ṣé ṣé kàn ṣe pé bóyá mo ti ṣẹ̀ pé bóyá mo já okùn ẹbí ìyẹn ẹlẹ́ẹ̀kejì. Ah, ah, ọ̀dà ọ̀yá ẹ̀ẹ́kẹta ni wípé ní mọ́ṣáláṣí kan tí mo ti tí mo ti máa ń kírun ìyẹn wà mm. nílé sáìdì ibi tí mo máa ti ń ṣiṣẹ́ mm. tó bá fẹ́ tó bá tó sáfù alákọ̀ọ́kọ́ wọ́n á tó dáadáa bọ̀ asáfù ẹlẹ́ẹ̀kejì wọ́n á lọ bẹ̀rẹ̀ látọwọ́ ọ̀tún èmi dẹ̀ ti sọ fún ọ láìmọye ìgbà pé àárín ibi tí ìmáàmù dúró sí ni ó yẹ tí sáfù ti bẹ̀rẹ̀ á tó lọ sọ́tún á tó lọ sósìn àmọ́ wọ́n ń bá mi jiyàn wípé kò kò sí nínú nǹkan tí islam ní ká fowó ń ṣe pé ká fi ràn yàn lọ sí hajj zakat tẹ́ bá yọ lówó owó wọn kò fáwọn tí wọn lẹ́tọ̀ọ́ sí ni àwọn wọn ni tó bá wù wọn kó fi lọ hajj àwọn ni tó bá wù wọn kó fi jẹun àwọn ni tó bá wù wọn kó fi dáṣọ sọ́rùn àwọn ni tó bá wù wọn kó lò láti sinmi wọn lọlé ọkọ kọkàn yín hmm. àti wàá sọ wípé ah, mo fẹ́ lọ sí hajj pẹ̀lú zakat kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ hmm. tẹ́ bá fẹ́ ṣoore ẹ̀bùn fún yàn pé fẹ́ràn lọ sí hajj nǹkan mi ọ̀tọ̀ ni so ṣùgbọ́n zakati ti ń ọ̀bẹ̀ yín kẹfì rán nìkan kan lọ sí hajj. ẹ sọ pé ńgbà tí àwọn òbí yín bàbá yín tí wọ́n ṣaláìsí àbí tí wọ́n ṣaláìsí ẹ fi yé àwọn mọ̀lẹ́bí pé orí tí àwọn mùsùlùmí lè fẹ́ sin bàbá sí torí pé nìkan ni mùsùlùmí nínú mọ̀lẹ́bí Allahu akbar bàbá sì kú mùsùlùmí ẹ sì ṣe bẹ́ẹ̀ náà orí tí àwọn mùsùlùmí lè sin wọ́n sí. Hmm. àwọn mọ̀lẹ́bí wa ti torí ń tẹ́ ẹ ṣeun wọ́n kọ̀yìn sí yín wọn ò bá yín ṣe máa wọ́n wọ̀nyí dànù hmm. kò sí tàbí ṣùgbọ́n pé níta ṣe ọ́ da torí pé mùsùlùmí lẹ́yìn mùsùlùmí náà ni bàbá kí ló dé tẹ́wàá sin bàbá nílànà tó ṣe pé kò bá ti ìsìláàmù mu hmm. torí bàbá òkú ń káfíìrì bàbá ò sì kú lórí ẹni tó ṣe pé àṣà àti ṣe àbí tẹ̀sẹ̀ kan ni bàbá yín ṣe kú mùsùlùmí ni hmm. mùsùlùmí lójú ayé mùsùlùmí ni lẹ́yìn kú ìṣe àwọn mùsùlùmí àtọ̀nà a máa gbà sin òkú wọn lẹ́sìn bàbá yín lẹ́yìn kú wọn ẹni tí wọ́n bá ń bí ọlọ́mọ ti ń ṣe kò sì sí nǹkan tó burú tonti bínú tó ṣe ń bí wọn tí wọn jẹ́ mùsùlùmí kẹ́yìn ọmọ ṣe dáadáa sí wọn tó bá yá inú wọn padà rọ̀ ara wọn padà tù wọn gbogbo oníkálukú wọn èyí tí nǹkan bá ń dà láàmú yóò padà dẹni tó ṣe pọ̀ fọ́ ẹ̀yẹn sáà ti máa ṣe dáadáa sí wọn má ṣe dáadáa sí wọn. torí pé inú dáadáa tẹ́ máa ń ṣe sí wọn náà lẹ́ni tí wọ́n tún gba islam ó ti gba islam. Mm. ẹni sáfù alákọ̀ọ́kọ́ mọ́tíláṣí tẹ̀ ti máa ń ṣe sọ́lá àwọn máa ń tò dáadáa. ṣùgbọ́n sáfù ẹlẹ́kejì àtàpọ̀ tí wọ́n ti máa bẹ̀rẹ̀ ẹ̀yin sì máa sọ fún wọn pé àtàárín tá a ti bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ náà láti bẹ̀rẹ̀ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ẹlẹ́karùn ọ̀rọ̀ yín ló ṣe dọ́gba ọ̀rọ̀ táwọn ń sọ kò sí dọ́gba rárá rárá kò sí lákọọ́lẹ̀ mm. eléyìí wọn náà ní pé tẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà tó sáfù ẹ dúró déédéé ẹ̀yìn mi déédéé ẹ̀yìn mi láti bẹ̀rẹ̀ gbà náà la bẹ̀rẹ̀ sí ní pé sáfù sọ̀tún sósì àmọ́ kó wá jẹ́ pé a lọ dúró lápọ̀ ọ̀tún lọ́hùn àwa fi gbogbo àárín lẹ̀ àdúró ńbẹ̀ ẹlẹ́yìn àmì pé ó yẹ ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a kà kún ni tòun hmm. gbà tá a bá wa kọ yóò yé wa tó bá yé wa rí i pé wọ́n yí padà hmm. ní mọ́tíláṣí yìí wọ́n yẹ ká ẹlẹ́ni tí wọ́n máa ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn fáwọn èèyàn nítorí pé ìmàlọ́là dín ní ọgbọ́n ògbé hmm. àìmọ̀kan àtọ́jú dúdú lásán kò sí kankan kò síbi tí ó gbé wa dé àfi ibi tí ọ̀dà. ẹ sọ́kùnrin lọ́wọ́ kó lọ́ọ́ ya sheikh fi dunya wal akhirah bi ibnillah ibi láti máa ṣẹ́nu ó lé ní àwọn àpàdé lọ́jọ́ mẹ́jọ láago mẹ́wàá títí di mọ́kànlá àárọ̀ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alimọ̀dínà center pápá ọgbẹ́dẹ́ ogun ọ̀ṣọ́ náà ṣàgbátẹ̀rẹ̀ ètò àṣeyẹ̀f dr ṣàfùdín gbadébọ̀ ọ̀rọ̀ ọdún ti ń dáhùn sí àwọn ìbéèrè ọlọ́lọ́kan ọjọ́ kan láti gbà ìwà aládùn